à ń pè ní ibà ọ̀rẹ́rẹ́ yìí gan. àìsàn tá a lè kó látara ibà ọ̀rẹ́ nígbà tí a bá ní ń ṣe tàbí fi ọwọ́ kan itọ́ ìgbọ̀nsẹ̀ ìtọ̀ ẹ̀jẹ̀ èkúté tàbí èèyàn tí ó bá ní àìsàn ibà ọ̀rẹ́rẹ́ ẹnikẹ́ni ló lè kó àìsàn náà. bá báwo la ṣe lè ṣe àkíyèsí ibà ọ̀rẹ́rẹ́ yìí gan? a lè ṣe àkíyèsí láti ọjọ́ kejì títí di ọjọ́ kọkànlélógún nígbà tí a bá ti níhun ṣe pẹ̀lú itọ́ ìgbọ̀nsẹ̀ ìtọ̀ tàbí ẹ̀jẹ̀ èkúté àti èèyàn tó ní àìsàn náà àìsàn náà a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ibà ara ríro ẹ̀yìn dídùn èébì ikọ́ àìlera kí ojú ẹni máa wú kí ẹ̀jẹ̀ máa dà láti imú etí ẹnu àti gbogbo ibi tí ìwò bá wà lára. bíbá ìtọ́jú lásìkò ṣe pàtàkì fún ìtọ́jú tó yè kooro tara ṣàṣà lọ sí ilé ìwòsàn òyìnbó tí ó bá súnmọ́ ní kété tí o bá ti ṣàkíyèsí gbogbo èyí tí a wí. ìfiránṣẹ́ yìí wá àwọn àjọ Federal Ministry of Health NCDC World Bank Reducing Project àti UNICEF pẹ̀lú àtìlẹ́yìn àwọn aráàlú Amẹ́ríkà.